Good afternoon, my people. God Almighty will be with you all. Thank you again. I'm welcoming you back to my channel according to the time where you are. Please, if today is your first time on my channel, please can you go straight to that notification bell and press it so that whenever I post a gist, you can get it. To my whole subscribers, I said thank you. Thank you, thank you. God bless you. Please share this video, like and subscribe. Thank you so much. Èmi ọmọ yín náà ní o, mashallah Gist TV, mo tún dé bí mo ṣe ń o. Kábíyèsí wa, wọ́n sọ fún àwọn olórí yìí pé tí wọn ò bá move lọ sí olórí quarters, àwọn máa tó mọ́tò wọn lọ sí olórí quarters. Ẹ jẹ́ ká máa gbọ́ gist ni kábíyèsí ṣe mọ̀ pé kábíyèsí ti ń sọ fún àwọn olórí yìí pé kí wọ́n move lọ sí olórí quarters the only person to move tá a tá a mọ̀ tó ti move òun ni um, olórí Rónkẹ́ then bàbá kábíyèsí wọ́n jáde wọ́n ní kí Mariam kó kó ẹrù ẹ̀ kó move lọ sí olórí quarters ó ń yarí ó lóun ò ní lọ but eventually ó agree pò máa lọ so kábíyèsí ti ní àwọn tí wọn ò bá lọ àwọn máa tó mọ́tò wọn lọ sí olórí quarters by force kábíyèsí ń bínú pé kí ló dé tó yẹ pé ìyàwó á máa yarí ọkọ á sọ nǹkan pé kò ṣe nǹkan wàá máa lo agídí wípé kí ló dé ṣé ó dìgbà táwọn bá ń gbègbèsè tí ó lágbára ju ẹ̀mí wọn lọ kí wọ́n tó move wípé àwọn ti sọ fún wọn wípé kán lọ sí quarters yẹn ibẹ̀ dẹ̀ ni wọ́n máa wà wọn ò lè dúró sí palace wọ́n láwọn ti sọ fún wọn so many times so nǹkan tó ń lo agídí fún kò yé mi Ashley ó ń lo agídí Tóbi náà kò lọ olórí um, Rónkẹ́ um, olórí Tèmítọ́pẹ́ àwọn ti kẹ́rù wọn wọ́n ti lọ sí um, olórí quarters so ìgbà tí wọ́n wá bínú tí kábíyèsí wàá bínú ni gbogbo wọn wá ń sọ pé nǹkan táwọn ò fi lọ ni pé táwọn bá lọ ni pé kábíyèsí máa pa wọn tì ní kábíyèsí ò ní kí àfáwọn mọ́ so wọ́n wá ní pé nítorí pé àwọn mọ̀ pé tí Queen Naomi bá ti dé palace nísìn kábíyèsí ò ní ráàyè tàwọn mọ́ wọ́n máa pa wọn tì ní wọ́n nítorí ẹ̀ làwọn ò fi fẹ́ lọ kábíyèsí wá ní kí ló dé tí ẹ̀rù fi ń bá wọn wípé ṣe báwọn làwọn fẹ́ wọn àwọn dẹ̀ làwọn sọ pé kí wọ́n máa lọ sí olórí quarters pé àwọn tí àwọn táwọn tún ibẹ̀ ṣe táwọn ra jẹnẹrétọ̀ ńlá táwọn ṣe gbogbo ẹ̀ pé ṣé àwọn ò mọ nǹkan táwọn ń ṣe ni kábíyèsí ni táwọn bá lọ divorce wọn ṣé yẹn náà máa fẹ́ ipe àwọn lè ṣe káwọn divorce gbogbo wọn náà wọ́n ní ṣùgbọ́n àwọn ò lè ṣerú nǹkan máa yẹn because wọn ò ṣe ẹ̀ṣẹ̀ tó máa mú divorce wá kì í ṣe pé bóyá wọ́n ń ṣàgbèrè ipe so ipe nǹkan táwọn bá sọ òní kan tẹ̀lé ipe torí àwọn ò fẹ́ kí nǹkan míì kó jáde ní ẹ̀yìn ọ̀rọ̀ yìí kábíyèsí ní tí wọn ò bá ti lọ wọn láwọn máa fi tipátipá gbé wọn síta kúrò níbẹ̀ ipe wọn dẹ̀ ní láìkẹ́ because táwọn bá ṣe bẹ́ẹ̀ ipe gbogbo ọ̀rọ̀ wọn ló máa wà lórí social media ipe so ó bẹ́tà nísìn kí wọ́n listen bí ọmọlúàbí kí wọ́n kó ẹrù wọn tọ̀wọ̀tọ̀wọ̀ kí wọ́n kúrò ní palace kábíyèsí ní tí wọn bá mòvo <laughs> wọn ní nǹkan táwọn máa ṣe ó máa yà wọ́n lẹ́nu ipe àwọn bẹ̀rẹ̀ sí àwọn máa bẹ̀rẹ̀ sí tó mọ́tò wọn ni lọ sí ibi táwọn nìkan lọ ibẹ̀ làwọn máa máa gbé mọ́tò wọn lọ lẹ́yọ kọ̀ọ̀kan ipe wọn á rí pé àwọn mean business ipa wọn ń sọ fún wọn ní ìsìn wọn ńlá gidi wọn ní ṣe ń torí àwọn rọra ń sọ wọn láwọn ò ṣeré o wọ́n ní nǹkan wọ́n láwọn mọ̀ pé nǹkan tí gbogbo wọn fi ń dúró ni pé mariam mariam ipe ó lè ó lè máa lo agídí ipe mariam ò lè lo agídí wọ́n ní kò sí nǹkan láyè tó máa jẹ́ kí wọ́n dúró sí palace yẹn ipe there is no way kán máa fi dúró sí palace yẹn pé so kán má tiẹ̀ ro é pé Mariam máa lo agídí kan yìí pé ìtorí ẹ̀ àwọn àwa fi fi wọ́n sílẹ̀ pé rárá o wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o wípé so kí wọ́n tètè lọ máa kó ẹrù wọn lẹ́yọ kọ̀ọ̀kan ní ìsìn kán máa lọ. kábíyèsí ni lákọ̀ọ́kọ́ Queen Naomi ó ń padà bọ̀ wá sí palace wọ́n ní lẹ́lẹ́kejì àwọn fẹ́ ààbò lórí ọmọ àwọn wọ́n ní ọ̀rọ̀ àwọn ìyàwó yìí ti sú àwọn wọ́n nítorí pé àwọn ò ráyè láti ṣe ojúṣe àwọn gẹ́gẹ́ bí ọba wọ́n ní ìjà nílé ní ìjà ní lánàá ìjà ní bí ẹkọ àpọmọjẹ lójoojúmọ́ wọ́n ní ọ̀rọ̀ wọn ti sú àwọn wọ́n ní ìjà náà máa máa bára wọn jà wọ́n ní so àwọn fẹ́ kí wọ́n lọ síbi táwọn nìkan lọ wọ́n ní ọba làwọn àwọn ba lórí ohun gbogbo ni ẹni tó bá dẹ̀ pa tí ò bá dẹ̀ pa àṣẹ àwọn ọ̀rọ̀ táwọn bá sọ ẹni tó bá yí padà ẹ̀ pé ó máa rí pípín ojú àwọn wọ́n ní so kí gbogbo wọn kẹ́rù wọn kán máa lọ síbi táwọn nìkan lọ. so gbogbo nǹkan tá à ń sọ yìí ṣe mọ̀ nǹkan tá a gbọ́ là ń sọ o so ẹ̀yin èèyàn mi nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn o kábíyèsí ti lóò máa máa tó mọ́tò wọn lẹ́yọ kọ̀ọ̀kan lọ sí quarters wọn ni so mo ní kí n wá fún yín ní gist ẹ̀ ní ni kẹ́ ẹ take care o ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o thank you so much please share this video like and subscribe god bless you all.